ẹ wo orú nǹkan tí àwọn darandaran ṣe sí báyìí o ẹ wo orú wà tí àwọn ènìyàn tó jẹ́ pé tara wọn nìkan náà mọ̀ tán mọ́ tọmọ ẹnìkejì wọn ẹ wo orú ìwà tó wù kílẹ̀ tó mọ́ ẹ wo orú ìkan dánwò ẹ wo bọ́n ṣe ṣe ẹ̀gẹ́ àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ káalẹ́ àsìkò iṣẹ́ àtàárọ̀ ẹ káàbọ̀ sójú ìwòran ti ìkànnì Yorùbá Broadcasting Network ìkànnì tó ń fi Yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé àwọn ìròyìn àti ètò rẹ̀ ọlọ́kan òjọ̀kan jáde wọ̀nyí ni àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ́ yìí látẹnu Ṣèyí Ìpàdéọlá ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà ènìyàn mẹ́sàn-án jáláìsí àwọn méje farapa nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé lópópónà ti ìlú èkó sílùú abẹ́òkúta lóòrọ̀ yìí ìṣẹ̀lẹ̀ omíyalé ṣe àkóbá láwọn agbègbè bíi méje nípínlẹ̀ èkó ilé tó tó bíi mọ́kànléní àádọ́jọ one hundred and fifty one ló fara kááṣá obìnrin kan rèé tí wọn ò tí mọ ibi tó ti wá tó bímọ sí ibùdókọ̀ eléyìí tó wà lágbègbè onípààrùn ìyẹn nípínlẹ̀ èkó àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ni yóò pín oúnjẹ kárí orílẹ̀-èdè nàìjíríà látàrí gbogbo bí nǹkan ṣe le koko àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu lórílẹ̀‐èdè nàìjíríà efcc ti rọ́wọ́ tó àwọn afurasí tó ń fi fàyàwọ́ owó náírà nípínlẹ̀ èkó tó tó bíi mẹ́fà àti àwọn tó jẹ́ ó ń ṣe pàṣípàrọ̀ owó tó tó bíi àádọ́ta nílùú àbújá gómìnà ṣèyí mákindé tìpínlẹ̀ ọ̀yọ́ fa ọ̀pá àṣẹ lé aṣígọ̀gàn tìlú gọ̀gàn tuntun lọ́wọ́ àwọn ológun tó dìtẹ̀ gbàjọba nílẹ̀ Guinea ni wọ́n ti tú lẹ́ka báyìí tí wọ́n sì gbẹ́sẹ̀ lé ìwé ìrìnnà àti àpò àsùnwọ̀n ti àwọn tó jẹ́ alákòóso orílẹ̀-èdè ọ̀hún tó sì lè sọ ọdún mọ̀ pé wọ́n ó yan àwọn tuntun míì láìpẹ́ láì jìnnà wọ̀nyí àti àwọn ìròyìn míì lẹ́yà máa láǹfààní àti mú wá fún ìgbádùn ìfún ti àṣálẹ̀ ṣùgbọ́n kó tó di pé àwọn oníròyìn náà lọ ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún nígbà tá a bá lọ tá a bá padà dé àmúròyìn náà wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ ọkọ̀ ojú òfurufú Air Peace tí ó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi léde lónìí wípé iṣẹ́ yóò bẹ̀rẹ̀ láàrin Èkó sí Gatwick Airport tó wà ní London láti ọgbọ̀n ọjọ́ oṣù kẹta March thirty ọdún yìí Stanley Olisa tí ó jẹ́ agbẹnusọ ọkọ̀ òfurufú Air Peace ló sọ èyí di mímọ̀ lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ wọ́n ti ṣe ètò orin ìsìn ìdágbére fún gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ rí Rotimi akérèdọ́lù lánàá ti ṣe ọjọ́ ajé ọjọ́ kọkànlélógún oṣù yìí february nineteen ní jogo center ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìdágbére tí gómìnà ìpínlẹ̀ èkìtì tẹ́lẹ̀ rí sọ káyọ̀dé fáyemí nípa àkẹ́tì ó ní akérèdọ́lù jẹ́ ògbóǹtarìgì akíkanjú ọkùnrin tí ó ṣiṣẹ́ takuntakun lórí ètò ààbò ní ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí bákan náà baálẹ̀ ìlú fowórowó ní ìjọba ìbílẹ̀ ọbáfẹ́mi owódé ní ìpínlẹ̀ ògùn olóyè waheed braina ló ti ké gbàǹjarè síta lórí bí àwọn ẹbí kan tí wọ́n pè ní ògúndìímú lábúlé màgbọ́n ṣe ń kó àwọn ajagunbalẹ̀ wá sí ìlú láti dá omi àláfíà ìlú láàmú gẹ́gẹ́ bí baálé ọ̀hún ṣe sọ ó ní ìjà ọlọ́jọ́ pípẹ́ láàrin àwọn àti ẹbí ògúndìímú jẹ́ ìjà tí ó jẹ́ pé ńgbà tí òun di baálẹ̀ lọ́wọ́n gbé ẹjọ́ yìí lọ sí ilé ẹjọ́ ní ọdún 2009 tí ilé ẹjọ́ sì dá àwọn ní ààrẹ wípé àwọn ni ọ̀wọ́n nílẹ̀ ní ọdún 2015 ṣùgbọ́n kọ̀ràn kí wọ́n gba ìdájọ́ níṣe ni wọ́n kó ọmọ ogun orí omi ìyẹn navy jà wọ́n nítorí pé ọ̀kan lára wọn jẹ́ ọ̀gá àgbà nínú iṣẹ́ navy bákan náà ló sọ wípé ètò ààbò ti mẹ́ẹ̀ láàrin àdúgbò náà látara àwọn ajínigbé tí wọ́n ti fi àwọn ilẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ àwọn ṣe ibùgbé tí kò sì sí ọlọ́pàá kankan tó lè wọ orí ilẹ̀ náà torí pé wọ́n ń bẹ̀rù àwọn ọmọ ológun orí omi náà. ọlọ́pàá DPO Owódé ńṣe ni wọ́n gbàbọn lọ́wọ́ wọn ọlọ́pàá tó jẹ́ pé ṣe náà dá wọn ọlọ́pàá kúnlẹ̀ tán lù wọ́n tán ṣe wọ́n léṣe àti ké gbàjarè sí ọwọn ọlọ́pàá eléwé ìran kò sí ọlọ́pàá kankan tó lè wọbẹ̀ nítorí pé ìbẹ̀rùbojo ọ̀wọ́n navy nínú ọdún tá a lò kọjá lọ́hùn níyà two thousand and twenty three uh, sí two thousand and twenty two kò sí kidnapper ládùúgbò yẹn rí àdúgbò bẹ́ẹ̀ ni gbogbo àwọn kidnapper tó ń gbèyàn tán dẹ̀ ń sá sí bàbá lọ rìpọ́ọ̀tù ọlọ́pàá kò lè wọbẹ̀ mú wọn àwọn onífì ló máa jáde sí wọn tán máa kó bọn jáde gẹ́gẹ́ bí sójà òun la fi àkókò yìí tí mo fi ké gbàjarè sọ́wọ́n ìjọba àpapọ̀ àti ní pé ìjọba Dàpọ̀ Abíọ́dún nípínlẹ̀ Ògùn àti ilé ìgbìmọ̀ asòfin kan gbà wá o ọlárìnwájú ọlátúnjẹ ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì yorùbá broadcasting network ybn. ènìyàn mẹ́sàn-án ló pàdánù ẹ̀mí wọn níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ní òpópónà ti ìlú abẹ́òkúta sílùú èkó lọ́rọ̀ ní ìyẹn nípínlẹ̀ ògùn àwọn méjì mìíràn fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sì wà nípò bákúbálà níbi tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé lórí afárá ti kéré eléyìí tó wà ní òpópónà ọ̀hún òun ló jẹ́ eléyìí tó wáyé láàrin ọkọ̀ akérò àti ọkọ̀ àjàgbé ejò kan alūkkóró fún àjọ ẹ̀ṣọ́ òpópónà ìpínlẹ̀ Ògùn abilékọ Florence Okoye tó fi ọ̀rọ̀ ọ̀hún léde fáwọn akọ̀ròyìn nílùú Abẹ́òkúta tí ṣojú ìlú ìpínlẹ̀ Ògùn sọ ọdún pé eré àsápajúdé àti àìbọ̀wọ̀ fún òfin ìrìnnà òun ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní lásìkò tí òjò ń rọ̀ lọ́wọ́ òwúrọ̀ yìí eléyìí tí awakọ̀ méjèèjì ọ̀hún sá eré àsápajúdé òun náà mú kí wọ́n ṣẹ́rí mọ́ra wọn àwọn mẹ́sàn-án tí wọ́n gbẹ̀mí ọ̀hún òun láti rí ọkùnrin márùn-ún àti obìnrin mẹ́rin ó ní àwọn tí ó gbẹ̀mí ni wọ́n gbé lọ sílé ìgbókùpamọ́sí ti iléèwòsàn ìjọba tó wà ní agbègbè ìjàyè yẹn nílùú àbẹ́òkúta àti iléèwòsàn tó wà ní làǹtóró bákan náà ló ti jẹ́ pé àwọn tó farapa tó ń gba ìtọ́jú níléèwòsàn ìjọba tó wà ní agbègbè ti ìjàyè nílùú àbẹ́òkúta kò dín ní àwọn ilé tó tó bíi mọ́kànléní àádọ́jọ one hundred and fifty one eléyìí tó yí ó wáyé ní àwọn agbègbè tó tó bíi méje ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ èkó níbi tí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ṣe bá wọn fínra ọ̀rọ̀ òun ni kò ṣẹ̀yìn èjò àròdá tó ọ̀rọ̀ kọ́yìn ní ìpínlẹ̀ èkó eléyìí tó sì mú kí àwọn agbègbè ọ̀hún nínú ilé ìtàtírí òkè ìṣàgùn ìsàlẹ̀ aboru ìkọlà olúbọ̀dún májìyàgbé mákindé olókòwò àti adéọlá láìgbàgbé ti afárá tí ó wà ní agbègbè ti àjàlá command bó tilẹ̀ pé kò sẹ́mi tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé agbègbè ọ̀hún náà ti di ẹni tí ó ti fi ilé wọn sílẹ̀ báyìí látàrí ọṣẹ́ tí omi ọ̀hún ṣe fún kó wa wọn bákan náà ló jẹ́ pé bó jẹ́ pé omi ọ̀hún ti ń fà díẹ̀díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sì jẹ́ olùgbé agbègbè ọ̀hún náà ò tí láǹfààní àti máa gba àwọn ọ̀nà kan délé wọn tó pé wọ́n sì ń lọ ṣẹ́ náà gbà nìyí ẹni tó jẹ́ aládarí fún ẹ̀ka tó ń rí sí ètò ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lẹ́kùn ti gúúsù wọ̀rùn orílẹ̀ yìí ìyẹn Ibrahim Farinlóye lásìkò tó ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọ̀hún sọ ọ́ pé ilé tó tó mẹ́tàlélógún twenty three ní agbègbè ti Òkè Ṣàgùn márùndínlógójì thirty five ní ìsàlẹ̀ àbòrò mọ́kàndínlọ́gbọ̀n ní agbègbè ti Ìkọlà mẹ́ẹ̀ẹ́dógún ní agbègbè ti Olúbọ́dún àti méjìlá ní agbè ti mákindé láì gbàgbé mẹ́rìndínlógún ní agbè ti olókòwò àti mọ́kànlélógún ní agbè ti adéọlá ni wọ́n fara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù ọ̀hún àmọ̀ràn ti wá lọ sí ọ̀dọ̀ àwọn olùgbé agbè ọ̀hún pàápàá jùlọ àwọn olùgbé ìpínlẹ̀ èkó lápapọ̀ láti rí pé wọ́n yàgò fún gbogbo ohun tó lè ṣokùnfà ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù nípínlẹ̀ èkó bákan náà àwọn tó jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọba tó ń pọn àwọn ohun mímu tó jẹ́ ọtí líle tí a mọ̀ sí distillers ni wọ́n ti fi ẹ̀hónú hàn lórí bí àjọ tó ń rí sí ohun tí Ìnújẹ àti Oògùn Lílò lórílẹ̀-èdè Nàìjíríà (NAFDAC) ṣe fi òté lé àwọn mímáa pọn ọtí líle sínú àwọn ọ̀rá pélébé eléyìí tí a mọ̀ sí sachet, eléyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìfẹ̀hónúhàn ọ̀hún ọ̀hún ló ti wáyé láti ọjọ́ 1 oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí tí àjọ ọ̀hún ti gbé òté lé mímáa pèsè àwọn nǹkan mímu ọtí líle ọ̀hún tó wà nínú ọ̀rá náà ṣàbá pé àwọn òṣìṣẹ́ ọ̀hún náà bọ́ sí gbòòrò tí wọ́n sì yàrá lọ sí ọ́fíìsì ti àjọ ti nafdac eléyìí tó wà ní agbè ti ìsọlọ̀ níbi tí wọ́n ti fi àwọn àkòrí ọlọ́kanòjọ̀kan nínú pátákó eléyìí tó ń fi dìhámọ́ra ogun lọ níbi tó ń sìnkú àwọn àkòrí ọlọ́kùnrin ọ̀jọ̀kan pé ẹ fi wá lọ́rùn sílẹ̀ ẹ má ṣe gba iṣẹ́ lọ́wọ́ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn lè lè kà pé bí àjọ nafdac bá fi kùnà láti gbé ẹsẹ̀ kó lórí òté eléyìí tó fi lé mímá pèsè àwọn ohun mímu tí náà rà pélébé ọ̀hún àwọn máa tẹ̀síwájú nínú ìfẹ̀hónú ọ̀hún tẹ̀bá pé ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ti nafdac ìyẹn ọ̀jọ̀gbọ́n mojísọ́lá adéyẹyẹ òun ló sọ ọ́ náà pé lẹ́yìn àjọsọ àti àfojúsùn rẹ̀ tuntun pẹ́ rẹ̀ pé ìgbésẹ̀ àti fòtélé ọ̀rọ̀ ọ̀hún ló ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejì ọdún tí a wà ń bẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé àjọ àwọn tí ó ń pèsè ohun mímu lórílẹ̀‐èdè nàìjíríà lọ́jọ́ kẹtàlá oṣù kejì tí a wà nínú rẹ̀ ti fún àjọ nafdac ní gbèdéke ọjọ́ mẹ́rìnlá láti tún èrò rẹ̀ pa lórí òtẹ́ tó fi lé àwọn ìpèsè ohun mímu náà ra ọ̀hún ó ní bíbẹ́ ẹ̀kọ́ wọ́n ti tán àti bá àjọ ọ̀hún náà tán bí owó gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti gbé ọ̀pá àṣẹ fún aṣígangan tuntun ti ìlú ìgangan ìyẹn ọba abdulrafiu adẹniyí ọláníyì ariwoola àkókejì lọ́wọ́ báyìí ètò ti ìgbádé àti ìgbọ̀pá àṣẹ ọ̀hún tó wáyé nínú ọgbà ti ilé ẹ̀kọ́ ti ìjọba àpapọ̀ tó wà nílùú gangan ọ̀hún láti rí gómìnà ṣèyí mákindé tí igbákejì rẹ̀ ìyẹn barista abdulrahim adébáyọ̀ lawal tí ó ṣojú fún un ti sọ ọ́ dùn pé kí aṣíkògàn tuntun ọ̀hún ṣùgbà ìṣèjọba òun lójúnà àti rí pé wọ́n mú ìdàgbàsókè bá ìlú ìgangan agbègbè ìbarapá àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ní kí ọba tuntun ọ̀hún kó rí i pé sa gbogbo ipá rẹ̀ lójúnà àti i pé ìṣọ̀kan wà nílùú ìgangan àti pé eléyìí ni ó mú kí ó rọrùn fún ìṣèjọba òun lójúnà àti wá ìyanjú sí àwọn ohun tó ní ṣe pẹ̀lú bí àwọn ìpọ́njú ọlọ́kanòjọ̀kan bíi ìkọlù àgbẹ̀ àti fúlàní darandaran eléyìí tí ó sábà wọ́n ń wáyé lórílẹ̀‐èdè yìí láì gbàgbé àwọn tó ń wakùsà lọ́nà àìtọ́ àti àwọn ìwà tó ní ṣe pẹ̀lú ti ètò ààbò eléyìí tó ń da àlàáfíà ìpínlẹ̀ ọ̀yọ́ láàmú wá ké sí àwọn tí ọba àlàyé ní ìpínlẹ̀ ọ̀hún láti rí i pé wọ́n ṣùgbà ìjọba láti ṣe bẹ́ẹ̀ ó ní èyíkéyìí ọba àlàyé tó bá kùnà lójúnà àti rí i pé ó mú ìwà kùsà àbí ìwà ọ̀daràn kúrò láwọn agbègbè rẹ̀ òun ni ó jẹ́ eléyìí tí òun ò ní fèsì gbèyà láti fi owó òfin nà sírúfẹ́ ọba bẹ́ẹ̀ ọba àríwọ̀ọ́lá lásìkò tó ń gbóṣùbà ká ìláyé fún gómìnà ṣèyí mákindé fún ipa takuntakun eléyìí àti ìfi ọmọnìyàn ṣe lórí ètò ọ̀hún ké sí gómìnà láti rí i pé ó ṣe àtúnṣe lórí ilé ìwòsàn ọlọ́gọ́ta ibùsùn sixty bed eléyìí tí ó wà nílùú Igangan eléyìí tí wọ́n ti fi ọwọ́ sí látọdún 1976 ṣùgbọ́n tó yẹ pé ń ṣe ni wọ́n ṣẹ́wélẹ̀ bẹ́ẹ̀ ló tún ké sí gómìnà láti wá ìyànjú sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ètò náà bá tó ti di ìdákúrekú ní agbègbè ọ̀hún bẹ́ẹ̀ ni ó sì tún ké sí gómìnà àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ láti rí i pé wọ́n kọ́ ààfin ìgbàlódé fún ti àṣìgbọ̀ngàn tìlú Ìṣùgàn tuntun àwọn òṣìṣẹ́ ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti gbà láti rí i pé wọ́n ṣẹ́wélé ìyanṣẹ́lódì eléyìí tí wọ́n ti gùn lé láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ìyanṣẹ́lódì ọ̀hún ló sì jẹ́ pé ó wáyé lẹ́yìn tí gómìnà Adémọ́lá Adélékè jáwé gbélé ẹ̀ fún ẹni tó jẹ́ adájọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn adájọ́ Oyèbọ́lá Adépèlé Òjó eléyìí tó sì mú kí wọ́n sọ ọdún pé gbogbo ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ eléyìí tí àwọn ò fọwọ́ sí tàbá pé ìgbésẹ̀ ìjọba láti jáwé gbélé ẹ̀ fún ẹni tó jẹ́ adájọ́ àgbà nípínlẹ̀ ọ̀hún òun náà ni àjọ tó ń darí ẹ̀ka ètò ìdájọ́ ìyẹn National Judicial Council NJC àti àjọ ti àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Nigerian Bar Association NBA àti àwọn lájọlájọ ti kòrò ojú sí tí wọ́n sì sọ ọdún pé k kí gómìnà kó dá ìpinnu ọ̀hún padà ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà ìyẹn Rasheed Ọláwálé lásìkò tó ń sọ ibi tí ọ̀rọ̀ ń dé ó ní lẹ́yìn ìpàdé àpérò pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ eléyìí tó ń sì gbàtọ̀ ara ọ̀hún dámì báyìí pé kí wọ́n mú ọ̀rọ̀ ọ̀hún tẹ̀síwájú kí àlàáfíà sì jọba ní ìpínlẹ̀ ọ̀hún ó ní gómìnà náà ló ṣetán láti rí pé gbogbo àwọn ìbéèrè àwọn òṣìṣẹ́ ọ̀hún onú ilé tí a ti rí àwọn owó àjẹmọ́nú wọn kan ní gómìnà ti buwọ́lù pé kó jẹ́ sísan ó ní àwọn òṣìṣẹ́ ọ̀hún náà náà sì gbà láti rí pé wọ́n padà sẹ́nu iṣẹ́ kí àlàáfíà kó máa lọ lẹ́ka ti ètò ti ìdájọ́ ní ìpínlẹ̀ ọ̀hún tí a bá pé àjọ ti àwọn òṣìṣẹ́ ọ̀hún tó jẹ́ ti àpapọ̀ orílẹ̀-èdè yìí ni ó ti bẹnu àtẹ́lu ìfẹ̀hónúhàn àti ìyanṣẹ́lódì àwọn ẹ̀ka rẹ̀ tó wà nípínlẹ̀ ọ̀ṣun tó sọ ọ́ dùn pé irúfẹ́ ìyanṣẹ́lódì tó ń gùn lé òun ló lọ́wọ́ kan òṣèlú nínú àwọn agbébọn ẹni àmọ̀ kan náà tún ti jí ènìyàn mẹ́sàn-án tí wọ́n jẹ́ ọmọ ìjọ ti àjẹ́rìí jehova ní agbè ti òṣokòṣoko ní òpópónà ti Kàbà sí Ọbájẹ́nà tó fi lọ sí Lọ́kọ́jà ìyẹn ní ìpínlẹ̀ Kogi àwọn èèyàn òun nílé ìta ti rí akẹ́kọ̀ọ́ méjì obìnrin mẹ́ta àti ọkùnrin mẹ́rin òun lọ pé wọ́n kúrò ní ilé ìjọsìn wọn tó wà ní Kàbà tí wọ́n sì ń lọ síbi ìpàgọ́ wọn kó tó di pé wọ́n ṣe kòńgẹ́ àwọn kọ̀rọ̀sẹ̀ ẹ̀dá ajínigbé ọ̀hún ọ̀kan lára ọkọ̀ àwọn tí wọ́n jí gbé ọ̀hún Elupo Eliaza lásìkò tó ń fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn akọ̀ròyìn létí sọ́dún pé àwọn agbébọn ọ̀hún ó ní wọ́n ti kàn sí àwọn mọ̀lẹ́bí àwọn tó jí gbé eré tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà thirty million naira gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ó ní nígbà ìgbẹ́ lẹ́yìn ìdúnàdúrà wọ́n ti gbà láti gba mílíọ̀nù mẹ́ta ó dídí ẹ̀ two point six million naira ó ní bó tilẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ni kò tí ì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún bákan náà ni arákùnrin ọ̀hún náà ò tí ì sọ bóyá owó ọ̀hún ti jẹ́ sísan tàbí kò tí ì jẹ́ sísan àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè nílẹ̀ nàìjíríà tàbí sí nàìjíríà customs service di sọdún pé wọ́n bẹ̀rẹ̀ sí ni máa pín àwọn oúnjẹ eléyìí tó wà lákàtà rẹ̀ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà láti lè mú kí ìtura dé bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí wọ́n ń fojú winá ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú bí gbogbo nǹkan ṣe le koko lórílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí àjọ sọ ní ìgbésẹ̀ ọ̀hún láti rí pé kí owó oúnjẹ àti àwọn ogún oúnjẹ àti àríra rẹ̀ kí ó tún wọ́jà wálẹ̀ sí i lórílẹ̀‐èdè yìí ọ̀gá àgbà fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè nílẹ̀ wa alàgbà adéwálé adéníyì nínú àtẹ̀jáde kan látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún àjọ ọ̀hún abdullahi miwada lásìkò tí ó ń sọ̀rọ̀ sọ́ọ́dún pé oúnjẹ ọ̀hún ló jẹ́ àwọn eléyìí tí wọ́n ti ṣe sí eléyìí tó ti jẹ́ pé ó ṣì dára fún ara òun làwọn oúnjẹ ọ̀hún ló jẹ́ ilé tí àjọ náà tó gbẹ́sẹ̀ lé jákèjádò orílẹ̀-èdè yìí eléyìí tó ṣe pé wọ́n ó pín fún àwọn tó jẹ́ ẹ̀ka wọn tó wà nípínlẹ̀ kọ̀ọ̀kan eléyìí tí wọ́n sì pín fún àwọn tí wọn ò rọ́ọ́ rí dáadáa láwùjọ lójú náà sì lè jẹ́ kí ìtura dé bá wọn gẹ́gẹ́ bí ó ti fi ọ̀rọ̀ léde ó ní ìgbésẹ̀ ọ̀gá àgbà fún àjọ òun náà ló wà ní ìbámu pẹ̀lú àṣẹ ilé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pa pé kí wọ́n rí i pé oúnjẹ pọ̀ nílùú nírúkú ẹ àkókò báyìí eléyìí tí gbogbo nǹkan lè kókó bí eyín afọ́gun ó ní ọ̀nà tí wọ́n gbà fi pín àwọn nǹkan tó ní jẹ́ ti ohun tẹ́nu jẹ òun òun ni wọ́n kéde rẹ̀ ní kò pẹ́ kò pẹ́ àjọ tó ń pinnu ọba ká ẹ̀ka ti olúlẹ̀wà àbújá ìyẹn àbújá electricity distribution company ni ó ti fún àwọn iléeṣẹ́ ọba tó tó bíi mẹ́rìndínláàádọ́rùn-ún eighty six ní gbèdéke ọjọ́ mẹ́wàá péré láti fi san àwọn gbèsè wọn bí bẹ́ẹ̀ kọ́ wọn ó taari wọn sínú òkùnkùn birimù birimù gẹ́gẹ́ bí wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún léde àwọn tí ọ̀rọ̀ ọ̀hún kàn láti rí ilé ìgbé aláṣẹ tó wà nílùú Àbújá àwọn iléeṣẹ́ ọba ọlọ́kan òjọ̀kan ilé ìtọ́rọ̀ ọ̀hún kàn báyìí tọ́jú pé àpapọ̀ owó ilé ìtọ́ sì jẹ́ títí di oṣù kejìlá ọdún tó kọjá òun ló jẹ́ owó tí rẹ̀ jẹ́ ọ̀bítíbitì owó bílíọ̀nù lọ́nà mẹ́tàdínníàádọ́ta forty seven billion naira eléyìí tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ọ̀hún ló sì ti jẹ́ pé ó ti ń ṣe àkóbá ńláńlá fún àtiṣe déédé fún iléeṣẹ́ tó ń pinná ọbàká ọ̀hún iléeṣẹ́ ọ̀hún nínú àtẹ̀jáde kan tó fi ta sọ́dún pé àwọn iléeṣẹ́ eléyìí tó ń jẹ olóòrùn láti rí ilé tó jẹ́ ti báríkì ti olórí ẹ̀ṣọ́ ọmọ ogun lẹ́wà ìtàmọ̀ sí chief of defence barrack òun jẹ bílíọ̀nù mẹ́rìnjìlá nígbà tí iléeṣẹ́ ọba tó ní sí ọ̀rọ̀ olúlu ilẹ̀ Àbújá ìyẹn FCT Ministry ó jẹ bílíọ̀nù méjì àbọ̀ seven point five billion naira iléeṣẹ́ ọba tó ń rí sí ètò ìṣúná ìyẹn finance ìyẹn jẹ owó tó tó bíi bílíọ̀nù márùn-ún àbọ̀ ó dín díẹ̀ five point four billion naira àwọn tó kù láti rí iléeṣẹ́ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti epo rọ̀bì ilẹ̀ wa ilé ìgbé aláṣẹ tó wà nílùú Àbújá láì gbàgbé ti iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa báǹkì àgbà ilẹ̀ wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iléeṣẹ́ tó ń pinná káwọn wá ti sọ ọ́dún pé wọ́n wá fi kùnà láti san owó ọ̀hún láwọn gbèdéke tán fún ọ̀hún ìṣe ni ò jà náà wọn tí wọ́n sì taari sínú òkùnkùn birimubirimu àjọ tó ń gbógun ti wà àjẹbánu lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn economic and financial crimes commission efcc ni ó ti yàwọ̀ àwọn agbègbè kan nílùú àbújá tí ṣolú ìlú ilé wa ibi tó sì ti rọ́ tó àwọn tó jẹ́ tó ń ṣe pàṣípààrọ̀ owó tamọ̀ sí bìrìdè tí òyìnbó lè tọ́ ẹ pé wọ́n ní àwọn èèyàn wọn ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ń kó owó dọ́là pamọ́ àti àwọn ìwà kòtọ́ míì tó ní ìlé tó ní àtúbọ̀tán tí ó lágbára lọ́wọ́ yìí fún ẹ̀ka ti ètò ọrọ̀ ajé orílẹ̀ nàìjíríà wọ́n ní àwọn afurasí tó tó bíi àádọ́ta fifty ònàrọ̀ tó lásìkò tó ń ya wọ ibi tí wọ́n ti lọ mú ọ̀hún ẹni tó jẹ́ alukoro fún àjọ tí ó jẹ́ ti EFCC délé oyèwálé lásìkò tí ó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde sọ ọ́ dùn pé iléeṣẹ́ òun kò ní tètì tí ó sì máa tẹ̀síwájú lójúnà àti pé gbogbo àwọn tó ń fi ara ní ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ni àwọn náà sùn wọ́n fọ̀rùn lóṣù ká ó ní ìjọba ni kò ní bẹ̀ṣùbẹ̀gbà láti fọwọ́ ṣe kó òfin mu hàn ó ní àwọn tó ń kó owó dọ́là pamọ́ àwọn tó ń ṣe owó náírà níṣekúṣe àti àwọn míì tó ní í ṣe pẹ̀lú àwọn ìwà tó tàbùkù bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà òun ló jẹ́ eléyìí tí wọ́n rí pé wọ́n fọwọ́ ṣìkún òfin mu wọn ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn tó ṣe pàṣípààrọ̀ owó ọ̀hún nílùú àbújá ìyẹn dayabu mistila lásìkò tó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde fáwọn akọ̀ròyìn sọ̀rọ̀ náà pé ń ṣe ni wọ́n fi ẹ̀sùn táwọn ọmọọmọọ̀sẹ̀ kàn wọ́n pé àwọn làwọn lọ́wọ́ nínú mímọ́ àpò dọ́là pamọ́ tí eléyìí ò sì rí bẹ́ẹ̀ àjọ àwọn tó ní ọkọ̀ ajàgbéejò eléyìí tó pé wọ́n fi ń gbé ipò lórílẹ̀‐èdè nàíjíríà ni wọ́n ti ṣẹ́wọ́lé ìfẹ̀hónúhàn àti ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méjì lè tán gùn lé tàbá pé àwọn èèyàn náà ti sọ ọdún pé àwọn ti gùn lé ìyanṣẹ́lódì látàrí bí gbogbo nǹkan ṣe rí lẹ́ka ti ètò epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ náà sọ ọdún pé àwọn òṣìṣẹ́ wọn ni wọ́n láǹfààní àti máa lọ gbé epo látìgbà tí ìyanṣẹ́lódì ọ̀hún yusuf othman lásìkò tí sọ̀rọ̀ mọ̀ pé àwọn ti ṣe ìpàdé ibi ilé ìtàn ti forí korí fíkun lókun tó sì gbàtọ ara dámì pẹ̀lú gbogbo àwọn alẹ́ lọ́rọ̀ nínú ilé ìtàn àṣírí àwọn alákòóso fọ́rọ̀ ti epo rọ̀bì nílùú àbújá ilé tí wọ́n sì jọ gbàtọ ara dámì pé kí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ìyanṣẹ́lódì ọ̀hún kó ló jẹ rodò kó lọ rí mú mi ó ní fún ìdí eléyìí ọ̀hún ló sì mú kí àwọn tó jẹ́ alágbàtà náà ti fi owó lé iye tí máa gbé epo lọ ọkọ̀ kan ní àti ibi ẹbu fọ̀pọ̀ ilé ìtàn tí ń lọ kó epo ọ̀hún bẹ́ẹ̀ ló sọ ọdún pé pẹ̀lú ibi tí wọ́n ti gba tó ara dámì ọ̀hún àwọn ọmọ ẹgbẹ́ wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bọ́sítà báyìí tí wọ́n sì máa lọ gbé epo láti àwọn ibi tí wọ́n kó epo ọ̀hún sí ní wàrà ń ṣèṣà àwọn ológun tó dìtẹ̀ gbàjọba nílẹ̀ Guinea ni wọ́n ti tú léka lọ́wọ́ yìí eléyìí tó sì jẹ́ pé àwọn alákòóso ilé ìtàn bá wọn ṣèjọba títí di àkókò yìí òun ni wọ́n ti gbàṣẹ lọ́wọ́ wọn pé kọ́ máa lé máa lọ́ọ́ fẹ́ jajẹ̀kọ tí àkùbá pé lóṣù kẹsàn ọdún 2021 ni àwọn ológun ọ̀hún dìtẹ̀ gbàjọba lórílẹ̀‐èdè ọ̀hún olóṣèjẹ́ pé látìgbà ọ̀hún wọn sì ṣetán àti gbé ìjọba lẹ̀ padà fún alágbẹ́dà ìdí tó fi tú léka ọ̀hún ni ẹnikẹ́ni ò tí ì mọ̀ látàrí pé wọn ò fi léde bákan náà ni wọ́n á ké sí àwọn alákòóso tí àwọn gbàṣẹ lọ́wọ́ ọ̀hún láti rí i pé gbogbo dúkìá tó wà ní kápá wọn òun wọn yọ̀ǹda fún àwọn tó ń jẹ́ lọ́gàálọ́gàá tó pọ́wọ́lé wọn láwọn iléeṣẹ́ ọba ọ̀hún ní àwọn èèyàn ọ̀hún ó sì máa bójútó àwọn iléeṣẹ́ ọba ọlọ́kanjọ̀kan eléyìí tí wọ́n wà títí wọn ó fi yan àwọn alákòóso tuntun ní àpò òṣùwọ̀n tó jẹ́ àkókò síta mọ̀síbá kankan fún ti àwọn tó jẹ́ alákòóso ọ̀hún òun náà ti gbẹ́sẹ̀ lé báyìí bákan náà ló jẹ́ pé wọ́n tún gbé ẹsẹ̀ lé àwọn ìwé ìrìnnà wọn bákan náà ló ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti dé gbogbo ẹnu àlàálẹ̀ pátápátá lé orílẹ̀-èdè ọ̀hún ta títí wọn ò fèrè gbogbo àwọn tó jẹ́ dúkìá ìjọba tó wà lákàtà àwọn alákòóso ọ̀hún gbà padà tí wọn ó sì lè gbẹ́sẹ̀ kó lórí àwọn àpò òṣùnà àti àwọn dúkìá wọn tó kù tó ǹjẹ́ bí ìròyìn àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ̀ yìí ṣe ń tẹnu wo fọ́nrán eléyìí tó ojú hàn jùlọ lónìí ibi tí a ti rí àgbẹ̀ eh, fòkò sọ̀rọ̀ kan eléyìí tó ti ṣàlàyé ohun tí ó jẹ́ ọṣẹ́ tí àwọn kọ̀rọ̀ sí darandaran tó di darandaran ṣe nínú oko rẹ̀ pẹ̀lú bó ṣe da àwọn ẹran wọn jẹ oko ọ̀hún ní eléyìí tó wà ní agbe ti ìkẹ̀rẹ́ èkìtì ìyẹn nípínlẹ̀ èkìtì. ẹni bíi èmi mo dẹ̀ ní oko ẹ̀gẹ́ yẹn nílùú ìkẹrẹ́ èkìtì wọ́n máa ń pe oko yẹn ní ọ̀nà mọ́là ibẹ̀ ni irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ kílẹ̀ tó mọ́ ni àwọn darandaran náà kó ẹran wọn wọlé náà dẹ̀ daran sínú oko yìí ẹ wo ẹ̀gẹ́ tá a fi owó bówó owó ńlá tá a fi ṣiṣẹ́ sí ìgbẹ́ wọn lẹ̀ ń wò nílẹ̀ yìí o ìgbẹ́ àwọn màálù yẹn lẹ̀ ń wò yẹn o gbogbo ibi báyìí oko tó ń lọ bíi about four hectares òní Fúlàní da ẹran sí kílẹ̀ tó mọ́ tán dẹ̀ ṣe báyìí tán dẹ̀ parí gbogbo ẹ̀ ṣe náà ń wú ẹ̀gẹ́ yẹn mọ́ ṣe ń wú náà ń kó fún àwọn ẹran wọn táwọn ẹran ń jẹ ẹ wo nǹkan o ṣé a lè sọ pé ìjọba wà ní Nàìjíríà báyìí àbí ká sọ pé àwọn tó ń ṣèjọba ká sọ pé wọn ò mọ ojúṣe wọn torí tó bá jẹ́ pé ìlú tí ìjọba wà ni tí àwọn tó dẹ̀ ń ṣèjọba tán mọ ojúṣe wọn kò sẹ́ni tó lè déédéé wọnú oko ọmọ ẹnìkejì ẹ̀ kó dẹ̀ dánrù kan báyìí wò lóru mọ́jú àmọ́ mò ń ṣe eléyìí kí gbogbo ọmọ nàìjíríà kán lè mọ nǹkan tí à ń fèsì lápá ibí lórí. ẹ káàbọ̀ padà mo lérò pé ẹ ti kẹ́kọ̀ọ́ kan tàbí òmíràn nínú fọ́nrán ọ̀hún eléyìí la sì mú ìpè wá láti ìkànnì sí Yorùbá Broadcasting Network fún gbogbo àwọn tọ́rọ̀ kàn gẹ́gẹ́ bí aláṣẹ àwọn ẹ̀ṣọ́ aláàbò ìjọba láti tẹ̀jégìrì láti papò dènà irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ báyìí lọ́jọ́ iwájú eléyìí tó lè fẹ́ dá wàhálà sílẹ̀ kàn sì rí pé àwọn tó fara kááṣá wọn fún wọn ní gbàmábínú tàbí bá wọn gbé bùkátà ọ̀hún tó a ò nílò jù báyìí lọ fún àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ́ yìí títí ìgbà míì tá a tún máa mú ìròyìn wá fún yín tó bá pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ láǹfààní àti máa wo ìkànnì yorùbá broadcasting network ybn ẹ láǹfààní àti fi àtẹ̀jẹ́ ṣọwọ́ sí nọ́mbà tẹ́ ń wò lójú ti móhùnmáwòrán yín ibi tí ẹ sì máa láǹfààní àti gba ìròyìn wa bí ẹ bá ti tẹ agèrègbè tí ohun tí ó máa ta yín lólobó tẹ́ sì tún láǹfààní àti ṣe àpínká àti àtànkálẹ̀ àwọn ìròyìn wa àti àwọn ètò ọlọ́kanjọ̀kan ẹ ṣeun tẹ́ ń tẹ́tí tẹ́sí ń wo ìkànnì ti yorùbá broadcasting network ybn ṣèyí ìpàdé ọlátọ́jú oníròyìn ló dágbére fún yín pé ó dàárọ̀ oorun ayọ̀ lásùn ire o.